o tún fẹ́ bà yàrá rẹ jẹ́. ẹ fún kìnìún yẹn. fún kìnìún gbẹgbẹ. mo fẹ́ mọ inú ẹ. tani ó. jẹ́ mọ inú ẹ. Ah! èmi. èmi ni ìwà rẹ fà. èmi àpátápàrà ti parẹ̀ lájúbà. wọ́n la pátápàrà. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. wọ́n fọ ní etí ilà ó kún láàrẹ̀. kálẹ̀ lẹ́yìn náà. màá bí lè yí fàtì. ẹni sùrù mi mọ́nú ẹ. àbí kí n o fẹ́ mọ́nú mi. mo fẹ́ mọ́nú. ó yẹ mi kí n wá bí ọ nígbà tí n bá fi bí ọ òkúté lọ ọyà ọ wà máa dún sí oṣù. tani èmi tani èmi gangan. ẹ stop ẹ tani kó stop ẹ. èdè wo ló sọ èdè wo ló sọ èdè tí mo gbọ́. àti kí n fọ ọlọ́pàá kú lórí baba ah. ah, ìwà búkú búkú ọ̀fẹ́ sá búkú búkú ọ̀fẹ́ sá lọ àbí. Eh, eh, eh, torí mo ní àmọ́ fìyà jẹ ọ ká mọ pa ọ lẹ́ẹ̀kan náà nísìnyí màá mọ pa ọ ah, yín mọ pa ọ díẹ̀ díẹ̀ ọ̀pá kí rèé ọ̀pá kú yín mọ pa ó yá mo ní pẹ́sẹ̀ pẹ́sẹ̀.